nítorí wípé gbogbo àti wọ́n lé kiri ń ò sọ kankan báwo ló ṣe jẹ́ kí ọ̀wọ́n tẹ̀dì tó lè fò mọ́ èèyàn ni ọ̀wọ́n tẹ̀dì lóyún ẹ̀ ń ṣe sí náà ọmọ pé njó dáyé látara lọ́wọ́ ní kẹ́hìn àwọn òwò tẹ́ pregnant irú ọ̀rọ̀ burúkú wo nìyẹn àwọn ìjọba náà ó sì máa sọ bẹ́ẹ̀. èyí tó fi sọ wípé ẹ̀jìnà sísì náà ọmọ yẹn wá padà wá lọ gboyún ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ wá kóra yín lẹ́yìn yóò mú gọ̀ ẹgbà ilé hospital ilé ìwòsàn kan lọ tó pé iṣẹ́ ẹ ti wọn bóṣoṣù mẹ́sàn-án wọn lè yọ gbogbo yín lẹ dáràn ọ̀nà tí wọ́n ti ń gbà mọ́ ju àwọn ọmọ náà gbogbo ẹ tó bá nímọ̀ nípa rẹ̀ ẹ̀rọ ọlọ́run bọ́ báyàn ọmọ mi bẹ̀ tó yẹ pé bíi pláyà báyìí ni wọ́n fi fọ orí rẹ̀ nínú tí wọ́n fi fà á jáde síta gbogbo ẹ̀yin dókítà tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ dáràn níwájú ọlọ́run ìwọ bàbá tọ ọmọọmọ rẹ oyún oṣù mẹ́fà dókítà mi bẹ̀rẹ̀ nípa oṣù mẹ́fà àwọn yọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ní èèwọ̀ ni wàlá takétò lọ àhólà àdàkùn mi ni ọlọ́run nítorí wípé ẹni tẹ́ fọmọjẹ yé pa àwọn ọmọ yín mọ́ òfin ọlọ́run ọba ní lẹ́nìí wọ́n ń dìbéètì ẹ̀ wípé ṣé kí wọ́n legalize abortion àbí rárá gbogbo àwọn orílẹ̀ tí wọ́n ti sọ́dẹ̀ tọ́ wọ́n ti ń kábàámọ̀ lérí ẹ̀ ẹ̀ náà rè. ọlọ́run ní kí ló mú yín ṣèbẹ́yìn gan-an ta ló ń bọ́ yín ẹlòmíì ó ní pé torí kó ń bá lè rọ́mọ bọ́ òun ò ní bídú ọmọ méjì lọ ọlọ́run ọba ọba tó ga ni jàmọ́ ẹjẹ́ ká bọ́lọ́run ọba dúró bọ́lọ́run ọba bá fẹ́ fún ọlọ́mọ kan tó sì ní rí pẹ̀lú gbogbo dúkìá tó ní ọlọ́run ọba lè ṣe bẹ́ẹ̀ fọ́ bọ́lọ́run bá fún ọlọ́kùnrin ọmọ ẹyọkan náà ló bí olówó sì ní ọ onídúkìá gbogbo tí èèyàn máa nílò ní òsì ní rìtọ́ ọ dààmú ó náwó gbogbo òsì ní yọ òsì ní kú tọ́lọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ọkọ tọ́lọ́n bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀mọ́ àwa là ń tọ́jú yín àwa là ń ṣèjẹ́ ẹ̀mú fún yín nahanu narizoko kan wà ìyá ọlọ́láwọn ọlọ́run là ń ṣèjẹ́ ẹ̀mú fún yín ẹ̀yin bàbá wọn àtàwọn ọmọ gan náà àwọn ọlọ́run ọba là ń bọ yín ẹni ibi làwọn ìjọba ta ní náà ti ń gbọ́rọ̀ family kíní kan kalẹ̀ family planning wípé ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ẹni ibi ni wọ́n kí nìdí tó fi rí bẹ́ẹ̀ nítorí páwọn resources ta ní àlùmọ́nì tọ́lọ́ wọn bá ṣe fún wa lórílẹ̀‐èdè yìí ó tó fún wa ẹ lọ wo China ẹ lọ wò wọ́n wọ́n ń bí màá sí wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ ọ́ sí lẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀ká nínú ìwé ìròyìn orílẹ̀-èdè kan wọ́n tún ń kẹ̀ǹkọ́ ló máa dí òǹkà wọn nínú àwọn ọ̀nà tí wọ́n ń lò ó pọ̀ eyín oko kò sí ìrújú ń bẹ̀ wọ́n máa ń sọ gan tí wọ́n là á kalẹ̀ oríṣiríṣi oúnjẹ míì ń bẹ tí wọ́n máa fi sínú agolo tó yẹ pé bóbìnrin bá ti ń jẹ agbára àti ilé bímọ púpọ̀ rẹ̀ yóò máa dínkù ó ń bẹ nínú àwọn abẹ́rẹ́ ó ń bẹ nínú àwọn oògùn lóríṣiríṣi tí wọ́n ń há kiri lẹ́ni nílé àwọn ilé ìwòsàn tóbìnrin kan bá bímọ kínní tó bímọ kejì tó bá délé ìwòsàn wọ́n bi léèrè pé ọmọ kelónì wọ́n bi léèrè tí wọ́n bá bi léèrè sábà yìí kó ti ń kọjá kó ti ń pọ̀ wọn mọ bí ètò tí wọ́n ṣe. gbogbo àwọn nǹkan wọ̀nyí náà kí ni títà fi múra láti ṣe nǹkan yìí wọ́n máa sọ wípé téèyàn bá ti pọ̀ òṣì ó máa ta wá oúnjẹ ò ní kárí bẹ́ẹ̀ sì ni ọlọ́run tó dá ẹnu ó ti dá ń tá a máa jẹ ọlọ́run ọba tó dá orílẹ̀-èdè nàìjíríà gbogbo àwọn nǹkan àlùmọ́nì ta ni ó tó wá jẹ tí ó tún ṣẹ́kù ṣùgbọ́n àwọn olórí ibú nígbà tẹ́nìkan bá ń jẹ oúnjẹ ẹgbẹ̀rún èèyàn tí ìtún wa ń pariwo pé ẹ má ma ọ̀pọ̀ o kò mọ̀ pé àwọn ọmọ tó yẹ kó pọ̀ yẹn ni nìwọ nìkan jẹ yẹn kì í ṣe pọ́lọ́ wọn bá ní ẹ bá àbí nìkan ọba àbí ogún ọmọ ní tí ọjà ń bẹ nàìjíríà òun làdírí wọn ń tù yìí ọlọ́wọ́ bó sì máa bínú sí gbogbo wọn pátápátá gbogbo owó jẹ tán ọ jẹ tó o bá jẹ security force tó ní wọn ò ní security eh, furniture allowance ó ń bẹ ń bẹ wardrobe allowance ó ń bẹ ń bẹ o ní kò sí pé mo fẹ́ ra sọ kò sí wípé mo fẹ́ ra oúnjẹ kò sí pé mo ní àlejò mo fẹ́ ná owó mo fẹ́ ṣàlejò kò sí pé mo fẹ́ rán ọmọ mi nílé ìwé nínú owó ọwọ́ ara mi kò sí pé àbúrò mi kan bẹ ó ní ìdí owó lọ́wọ́ mi yóò máa gbowó oṣù lọ́fẹ̀ẹ́ ni bọ́n tó bá wà nípò gọ́vùnà kò náwó sí nǹkan kan kódà ẹlòmíràn náwó oṣù ẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀sùn wo bá ti ń kó wa jẹ tí wọ́n bá sì sọ̀rọ̀ wọ́n ní ẹ ẹ máa bímọ méjì méjì na torí kò sówó nàìjíríà gbogbo èyí tẹ́ kó jẹ yẹn owó bí ẹgbẹ̀rún èèyàn tẹ́nìkan kó jẹ ọmọ àlè wọ́n jáde wípé ọmọ bẹ̀rẹ̀ òsì ọlọ́wọ́ gbogbo wọn pátá gbogbo wọn tó fayé lẹ̀ wọ́n jẹ ìyà àtẹni tí mólè àtòlè náà gbogbo wọn àti ni wọ́n sùn látara àti eléyìí táwọn bá ń sọ ọ̀rọ̀ wípé ṣùgbọ́n lè bẹ̀rẹ̀ àn èròjà àfààyàn ọmọ ń pa family plan. orí gbogbo ẹni pé àwọn tí wọ́n ń polongo nǹkan yìí yálà world health organization ni yálà kìnìkan world bank kìnìkan ni irọ́ ni wọ́n ń pa àwọn yẹn náà ni wọ́n tún wá padà sọ fún pẹ́kẹ́ tí wọ́n bímọ tó bá yá nítorí pé gbogbo àwọn nǹkan yẹn lọ́nà tí wọ́n fi lè ní kápá lórí gbogbo ayé ní amẹ́ríkà àwọn tí wọ́n ń ṣe bá amẹ́ríkà yóò sọ pé kẹ́ ẹ mọ́ tọ̀ síbẹ̀síbẹ̀ ojoojúmọ́ ni visa lottery lọ́n wá lamẹ́ríkà gbogbo ẹni kí èso ọmọ amẹ́ríkà wọn ò ní ẹ máa bọ̀ lórílẹ̀‐èdè wọn kẹ́ ẹ sọ̀rọ̀ ayín dọ̀mọ amẹ́ríkà àwọn fẹ́ máa pọ̀ wọn ó sì máa sọ fẹ́ yín pé kẹ́ ẹ má gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ló ti sá lọ tán wọ́n ti lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn dọ̀mọ amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun amẹ́ríkà lé ní ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe mọ ìlú amẹ́ríkà gangan ni wọ́n nínú àwọn orílẹ̀-èdè tó ọmọ ogun wọn pọ̀ amẹ́ríkà jẹ́ kan báwo ni wọ́n ṣe pọ̀ tí wọn ò bá bímọ púpọ̀ wípé ètè ni gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ bẹ̀rẹ̀ oṣù bàbá ńlá ọ̀rọ̀ ni ẹni tó kọ́kọ́ gbé tíọ́rì yẹn kalẹ̀ kèfèrí ni wọ́n ń pè ní kíní kan tíọ́rì clergyman ni ṣùgbọ́n látara pé kò ní ìmánì kò ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló fi gbé tíọ́rì yẹn kalẹ̀ wípé bí ibèyàn bá ti ń pọ̀ oúnjẹ ó máa dínkù gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn ọlọ́run ọba ní aláya alámúmọ́ni alákọ̀ọ́wọ́ alábí ìfọlọ́kadì sọ́lọ́run ọba ẹ wá wo ojoojúmọ́ ni wọ́n ń discover àlùmọ́nì bitumọ̀ ẹ̀ ń bẹ ní Ondo state wọn ò tí ì fọwọ́ epo ń bẹ gold ń bẹ ní Nàìjíríà àwọn kan tẹ̀ tó wá ń bẹ wọn ò tún wá lọ gbogbo Nàìjíríà wọn ò tún lọ fi pipe sí àwọn ò tún máa jó mú tiwọn níbi tọ́pọ̀ rèé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà làwọn ìlú islam ń lò ní saudi wọn ò ní nǹkan kan ju epo àti góòlù náà lọ ni wọ́n ń gbádùn gbogbo èèyàn ń gbádùn ó ti wá jẹ́ pé à ń jẹ wá nàìjíríà gbogbo èèyàn àwọn èèyàn kàwé kò ṣiṣẹ́ ẹni tó ń ṣiṣẹ́ wọ́n ń dá wọn dúró ṣé bíbímọ púpọ̀ náà ló tó fàkà ẹmọ dáwọn èèyàn dúró lẹ́nu iṣẹ́ alábòsí ni wọ́n kì í ṣe wípé pípọ̀ ni òjé kó ń jẹ ó tó kì í ṣe pípọ̀ èèyàn ló jẹ́ pípọ̀ pé àgbàdo táwọn China abáwọn kọ́ńtì kẹ́tù ń bẹ dáa gbogbo ẹ tẹkinọ́lọ́jì kìíní kan ti báwọn yẹn náà bí wọn tó pọ̀ ẹ tẹkinọ́lọ́jì wọn ti tún lọ síwájú àwa tá a wá láàánú pọ̀ kí la ṣe. ọlọ́run bá ní wọ́lá tọkítò lọ àwòládàkọ̀ mi ni ọlọ́run ẹ yéé pa àwọn ọmọ yín nítorí òṣì mọ́ bọ́lọ́run bá fẹ́ fọ ọmọ kan tó tún sàdánwò fún ọ ò tọ́ nígbà tó lọ́run bá fún ọ láti irun ọmọ kò sì ní í ẹ náwó náwó ọ ẹ ti láàyè lọ́sibítù ọwọ́ àmọ́ ọlọrun wa ni tó lù lè dá tóun máa bá ní báyà tọ́ ma. ẹnìkan sọ ọjọ́ kankan torí ọ̀pọ̀lọpọ̀ ẹ graduate ọmọ mi owó wọn ẹ wò kò ní sówó bàbá rẹ bí tá a bá ka bí a bí àwọn bíi graduate pé iṣẹ wo ni bàbá rẹ ń gbogbo bá ti parí ti parí ẹlòmíín gan yóò sì gbogbo ìtẹ̀yẹ̀ ń gbà ní ó gbà ń bẹ̀ látara pé kí látara pé ti kádàrà pé n tó jẹ́ láyé nìyẹn ṣùgbọ́n ta ní ká ọmọ wa bá a bá bímọ tó kọ̀ ká fún ẹlẹ́kọ̀ọ́ bẹ̀rù ọlọ́run tó tá a bá ní wọ́n gbà pé kí n ti ń bẹ lọ́dọ̀ àwọn òbí wọn nìyẹn àwọn òbí kan ń bẹ kì í ṣe pé ti yẹpẹrẹ lọmọ rẹ ti wọ gbèsè nc látara eléyìí ìbẹ̀rù ọlọ́run ká fọ́ ọmọ bẹ́ẹ̀ yẹn gbogbo wọn ni wọ́n jẹ́ ń tọ́lọ́ bá ní fún jẹ́ láyé wàlá tọ́kítùlù àwòlà àdàkọ́ mi ni ọlọ́run ní ẹyẹ pa àwọn ọmọ yín torí òṣì mọ́ nàrí sọ̀kọ̀ọ̀kọ́ wa ìyá ọlọ́run ṣe báwọn ọlọ́run náà là ń ṣèjẹ́ mú fẹ́yìn bàbá àtàwọn ọmọ tẹ bí gan-an. wàlá taqrabu al-fawahisha ma zahara minha wa ma batan ọlọ́wọ́ bá ní òfin ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ó náà ní pé ẹ jìnnà sí gbogbo ìwà ìwà pálapàla àwọn àfáà wọn ní tọ́lọ́ ń bá lo fawahish ìtumọ̀ ẹ náà ní zìnà ọlọ́run ní òfin ọlọ́run ẹ má ṣe zìnà ma zahara minha wa ma batan èyí tó hàn bẹ́ẹ̀ àtèyí tó pamọ́ ọlọ́run ní ẹ sí jàmáà. zina ó domi zina ó dóúnjẹ zina ó wa àtẹni tó níyàwó ńlé àtẹni tó lọ́kọ ńlé àtọlọ́mọge àtàdélébọ̀ àtọ̀sọ́rọ̀ gbogbo wa aṣọ zina jẹ ọkọ mi yóò tún mọ kí àlè yóò mọ àlè ìyàwó àlè ara kí la wà fúnra wa fún ó sì ń kí ìyàwó ẹlòmíì ìyàwó kan bílì jẹ́ ń lọ ọ̀dà afá àwọn ọ̀tọ̀lẹ̀tò tí wọ́n ń ṣe lérí ìyàwó ẹ̀ abà àsìn gbẹrẹ kan síbi ìbàdí ẹ̀ ọlọ́wọ́n bá ní wàhálà takara bọ̀lùfà wá ẹ̀ṣà àwọn bá ní òfin ọlọ́run zina ìní máa jẹ́ ni zina ìní máa jẹ́ ni zina máa bàwùjọ jẹ́ ni gbogbo ẹni tó bá jó ní zina wọn padà wá kábàámọ̀ kẹ́mi wọn bá gùn lérílẹ̀. ẹrọ pọlọpọ àwọn obìnrin míì ọlọ́mọge sì ni wọ́n ń sìn wọn ó sì gbogbo àyà wọn sílẹ̀ wọ́n ó sì ìdòdò kí ní í jọni lójú lára òwò rẹ tó bílẹ̀ torí pé tí wèrè kan bá rìn ní òwò àwọn èèyàn wo ara bá wo wèrè ọmú tí ń bẹ láyà wèrè náà ní ń bẹ lára ẹni tí èyí ṣe wèrè ṣùgbọ́n wọn nígbà ní àti ipò ẹranko ẹlòmíì àrò pé ẹlòmíì wá ń bẹ gbogbo báyà rẹ̀ náà ti wá yí bí ìtọ̀pọ̀lọ́ ó ti bóra bóra bóra bóra bóra bóra gbogbo ara ti kéèkì ó ti wá dídà ń pata kò wá jọra mọ́ bíi kíbì kan ó funfun kíbì kan ó pupa kíbì kan ó dúdú kíbì kan ó jẹbi yẹ́lò bí àwọ̀ ta sí bẹ́ẹ̀ sì ni kò mọ̀ pọ́jà ti wá tán sọ́ọ̀bù òun àwọn kan bẹ bẹ́ẹ̀. àwọn ìwà àmọ̀ pọ́jà ti tán sọ́ọ̀bù wọ́n sì tún wọn ẹran bá tún rí bí irun wèrè kan tó so mọ́rí tá ń pè ní wíìgì àbí àtàṣmẹ́ǹtì kò sì ti tán ti pẹ́ ọ̀rọ̀ bá ní wọ́n lọ àtàkùrọ̀ sọ ọ̀rọ̀ mi ni. ọlọ́wọ́n bá ní zina èyí tẹ́ ẹ ṣe ní kọ̀kọ̀ ọlọ́run ṣe àtolórí àtẹlẹ́mù àtàwọn olórí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa nípò ìjọba òbàyé àpòfìlẹ̀jẹ́ ọ̀bàyé jẹ́ ni wọ́n ní gbogbo àsìkò láti wíkẹ̀ndì báyìí tó bá ti di jọ friday gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé gíga náà ni wọ́n fáwọn ọmọ ẹsẹ̀ wọn lọ ẹ lọ bá wọn káwọn ọmọge tó dáa wá bẹ́ẹ̀ sì ni àwọn náà bímọ lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ nínú ètò ìjọba wọ́n nìkan lọ fún wọn wà káwọn ọmọ yẹn lọ tó bá di jọ monday wọ́n dá wọn padà sínú campus ìná ti wá di oúnjẹ ẹlòmíín níyàwó bíi mẹ́rin lé kò tún yéwọ́ zìnà ṣe obìnrin mi ń bẹ́ẹ̀ lé ọkọ kò tún yéwọ́ zìnà ṣe ìwà zìnà àtúbọ̀tán zìnà kì í da ẹrù obìnrin mi gbogbo ọjọ́ orí rẹ̀ báyà ló fi tọ́mọ ogójì ọdún ojú ò ní rìnà dáadáa mọ́ torí pé gbogbo omi ibú tó ti gbà sára gbogbo oògùn ibú tó ti gbà sára ìgbà tí nǹkan yìí bá wá ń ṣiṣẹ́ sí. Si kò ní yé má gbogbo oògùn ni ó lò wọ́n ní ẹ̀ka máa bẹ́ẹ̀ tí wọ́n bá lọ náà nù o. yóò ti wá wọ̀jì kò ní í ju èèyàn mọ́ nínú sọ̀rọ̀ díẹ̀ nínú ṣe díẹ̀ àwọn tó wá ń pè lánàá òní àwọn pàdé ẹ̀jẹ̀ ṣe ìdánwò obìnrin nílẹ̀ yìí o nígbà ayé ẹ̀ mo lè nígbà ayé ẹ̀ nígbà tó sì ń jẹ́ èèyàn bẹ́ẹ̀ sì ni àwọn náà náà bá débi tó dé hun ọlọ́run má jẹ́ òpẹ́ kó tó yé wa gbogbo ẹ̀yin ọlọ́mọge tẹ́ ẹ sọ sìnà tó ń jẹ ọlọ́run ti wá gbé ìdìkalẹ̀ báyìí tó fi yànjú ẹ̀ ẹlòmíín bẹ tábà ni wọ́n fẹ́ ṣe tẹ́sì kan ṣe rere tí ó sà torí pé ọ̀rọ̀ rẹ̀ gan òye òun gan náà ọkàn ọba lẹ̀ léra o ti kó òun ànẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ní ọ̀rọ̀ kan tó gbà wọ́n wọ́n ní bẹ́ẹ̀ bá ti yéwọ́ ìbàjẹ́ ní títí lérí lẹ̀ àìsàn tí òòsàn àwọn tó ṣáájú yín yóò máa tẹ̀yìn tẹ̀ ń bẹ nísìn. éèjì la gbọ́ oríṣiríṣi àìmọye ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àìsàn ní bẹ níbi ìbálòpọ̀ olórí ibu ọkùnrin míì tó bá tún lọ kárùn láti ibi ìsìnná yóò tún lọ kóran ìyàwó tiẹ̀ nílé ìsìnná nǹkan tó burú ni ìtọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ ni إنه كان فاحشة وساء سبيلا òfin kẹrin òfin kẹrin nìyẹn wàlá taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq. òfin ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run ọba ilé ẹ̀yà apá yẹn gbogbo bó ti wulẹ̀ kó o lólé ayé májèkẹ́mi ọmọlàkejì ọbọ̀ lọ́wọ́ rẹ ìwọ iṣẹ́ tiẹ̀ ẹ̀mí èèyàn kan one thousand naira ni lọ́dọ̀ rẹ níbi tọ́rọ̀ rẹ burú dé. ọlọ́ni wa látàkìtù ló nà bùtà lẹ́jẹ̀ àràmọ́. ìwọ àfáà wọ́n dá àfáà yẹn ń iṣẹ́ tó mọ̀ bẹ́ẹ̀ bá gbéṣẹ́ àwúre lọ́kọ̀ mọ́ o bẹ́ẹ̀ bá gbéṣẹ́ kéèyàn máa takọ̀ mọ́ yín o ẹ pé ọkọ kan àti àwọ rẹ̀ ń jà kíjà wọn parí kọ̀ mọ́ yẹn o ṣùgbọ́n pé tí wọ́n bá fẹ́ dáṣẹ̀ tí wọ́n fẹ́ pààyàn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ oṣù ibú ọlọ́wọ́ bá ní wà látàkù tó ló ń nàfó sálẹ́dì àràmọ́láwò ìlà. ló fi èèwọ̀n tẹ̀ gbúdọ̀ sí ẹ̀mí ọmọlàkejì gbúdọ̀ bọ́rọ̀ rẹ. bísẹ̀sì parí pọ̀ kó ló lè jẹ́ tiẹ̀ nìkan olóògbọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí yálà ní rin titun rin jù báyìí abó olóògbọ̀nà ojú lọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí òun nǹkan sí yálà fẹ́rẹ̀ ọ̀sà sí ní òfin oṣù òfin síbi ọwọ́ abọ́ wà fàyè lẹ̀ ó dára níwájú ọlọ́run ẹni tó ní bá bọ́ lọ́wọ́ ẹ̀ tó bá àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní nínú àwọn ọ̀ràn crime ọlọ́wọ́ kọ̀ọ̀kọ́ dá sí ń bẹ̀ wíwá kìámà òun náà ni alẹ́sìn máa nípa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọlàkejì tó ta sílẹ̀ ọlọ́wọ́ bá ó pọ́n ẹ̀ sílé òòrì ẹ̀mí ọmọlàkejì òkúdọ̀ bọ́lọ́wọ́ èèyàn àyàfi pẹ̀lú ọ̀nà tọ́lọ́wọ́ bá là kalẹ̀ kó wa máa ọjà ẹ̀ wá wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa lẹ́yìn ẹwẹ́gbẹ́ títì bá dé wọ́n tó yàn lẹ́gbẹ́ títì bí èèyàn bá rìn títì nàìjíríà yìí ọkàn sáré kó èèyàn lẹ́gbẹ́ títì bó ti pọ̀ rẹ́rẹ́ nìyẹn bí èèyàn bá ń kàwé rò bọ́n bá ń gbọ́ ròyìn gbogbo ẹ̀ náà ẹ̀mí èèyàn ò wúlò mọ́ lórí ilé wa àsìkò tá a wà yìí àsìkò olóṣèlú tọba tún ya wọn yẹ láwọn onímọ́tò wọn fẹ́ di chairman wọn fẹ́ yípo padà wọn máa sáwọn yàn ládàá kiri wọn máa sáà kékeré ìgboro ẹni tọ́ba ní dàáké ọlọ nìyẹn ẹ̀ẹ́dínlẹ́ kan wọ́n fẹ́ẹ́ kàǹpé níbì kan àwọn gbogbo olóṣù gbogbo wọn láti láwọn ṣọ́ọ̀ṣì wọn àwọn òbáyé jẹ́ táláwọn ń táyé ṣe. wọ́n bá mọ̀ táwọn yàrá dágiri àìmọye ẹ̀mí ti ń tu bẹ́ẹ̀ sọ ẹlòmíín dọ́lọ́ lọ́mọye ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ ẹ̀. ọlọ́ni wọlé àtàkùtù nàbùtà lọ́dẹ̀ àràmọ́lá ìyẹn ló fẹ́ lẹ́ẹ̀kìn ló ọlọ́run ló fẹ́ lẹ́ẹ̀ka gbogbo ọ̀nà májìkẹ́ ni ọmọ làkejì ọ bó ti wulẹ̀ kí ni ó jọ tó ọgbẹ̀ni ọmọ làkejì bó ti wulẹ̀ kí ni ó sínú rẹ̀ òwú tó ẹlòmíì ń bẹ ìyàwó rẹ̀ tẹ̀ kọ́ lọ fàdá yọ níbi tó ti ń tẹ̀gbé eré bí eré ó kú ládà ó kìí àmọ́ ó dáràn bó ti wulẹ̀ kí ni ó bí ọ tó ọmọ làkejì ó já ó bọ́ látọ̀dọ̀ rẹ̀ ìwọ náà ò sí gbúdọ̀ para rẹ̀ bí ọba tó para rẹ̀ náà ò dáràn lọ́dọ̀ ọlọ́run torí bá yà yí wàlá taqtulu nafsa o gbúdọ̀ pa ẹ o gbúdọ̀ para rẹ torí pé mi yẹ allati harrama Allahu illa bil haqq ẹ̀mí yẹ ọlọ́run ọba ó wà precious ọlọ́run ẹ̀mí yẹ ẹ̀mí rẹ tí o jọ lójú yẹn ó pàtàkì lọ́dọ̀ ọlọ́run kẹlẹ́mìnà ẹ̀sìn mi mú lára mi ẹ̀mí ẹ̀yẹ ìwọ kọ́ ló ní ó pàtàkì sọ́lọ́ nǹkan obìnrin míì ìjà ìlú lè tẹ̀lé láàrin òun àtọkọ rẹ̀ òun ti para òun tó bá tún para yóò tún wọ náà tó bá para rẹ̀ yóò tún wọ náà tó bá yìí ti para rẹ̀ tó ń bá ti kú àwọn yóò tún máa sáyé lọ sí wọn ìdí ìyẹn tó jẹ́ gbogbo ojú tí ń bí wa àgùdọ̀ máa sọ bá para wa torí wípé ó ti wulẹ̀ kí nǹkan ó ṣe tó tó bá tún wá nǹkan yóò padà wá dúdú rọrùn ó ti wulẹ̀ kí ìnira kan máa gbẹ fún ọ lẹ́yìn tó ń ronú fún ọfẹ́ para rẹ tó bá lè ṣe sùúrù yóò padà wá já sí rọrùn. látara àti eléyìí gbogbo torí pẹ̀sẹ̀lẹ̀ àgùdọ̀ para wa àgùdọ̀ pé nǹkan jẹ ògùdọ̀ lọ kó fún tó ní tí ò tó lè ní padà bọ̀ wá tó wá ṣẹ́kù tó bá dọ̀la ìwọ náà òtún gbùdọ̀ jẹ́ òṣìṣẹ́ mímọ́ gbẹ̀mí ẹlẹ́nìí ọlọ́wọ́n bá lófin ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn mọ́pa ẹ̀ tọ́ba ẹ̀ bá ń tẹ̀ lófin ọlọ́wọ́n bá ní jàmáà tọ́wọ́ láyé òrùba ṣe dáa tó bàbá wo bẹ́ẹ̀ mi ṣe ń lọ lórílẹ̀‐èdè wa yìí ẹ̀rọ ọlọ́run ó sì bá yẹn látara ìmọ̀tẹ́ lófin ọlọ́run bá a bá sì ké wọn là fẹ́ gbé ṣẹ̀ríà wa àìmọ́wàá ló ṣẹ̀ríà gbogbo náà la rí tá a rí ẹlòmíín bẹ lásán àwọn tí a máa sábà kan lẹ̀kùn lálẹ́ tí wọ́n bá wọlé wá bá wọ́n gba owó wọ́n bá yàwó sùn wọ́n sì tún pa bàbá àtọ́ máa jìyà wọ́n tún pa ẹwà àdáwò tó ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè ti bàjẹ́ àwùjọ ọ̀dà àwọn olórí ọ̀dà ọmọlẹ́yìn ọ̀dà gbogbo wa náà wá tẹ̀lébù ìyá rẹ̀ wá ń jẹ wá ọkàn wọ̀ wá balẹ̀ kò sí kọ̀ọ̀kan balẹ̀ mọ́ oníkàlùkù wá sọ̀ra rẹ̀ inú ẹ̀wọ̀n bọ́ bá tún sùn lálẹ́ ó tún tilẹ̀ bọ́ bá tilẹ̀ ó tún lọ wá irin bí irin tó gbé ìfọ́ ọmọ fún yín kó tó gbé ni tó tó tó ti ó tún bẹ̀rẹ̀ tí wọ́n ti ti ti ẹ̀yìn yẹn lẹ́yìn ìgbà náà ó tún lọ gba àwọn ajá kan ó tún kó síta síbẹ̀síbẹ̀ táwọn ẹlẹ́gìrì bá dé wọ́n sọ àdéhùn ọ̀nà àmọ̀ múdíńsì ọwọ́ ara ẹ̀ náà ló dùn fi ṣe ọlọ́mọdé ìsànú wa lórílẹ̀‐èdè látara ìtẹ̀lófin ọlọ́run ìyá wa ń jẹ wá. làbọ̀ọ̀dà ọlọ́run ní òun ló ń sọ fún wa ń àsọtẹ́lẹ̀ ọ̀tọ̀ ọlọ́run nìyẹn òfin ìtọ́lọ́run ló ń sọ fún wa yẹn bàbá fẹ́ kájẹ̀lé bọ́bá sì wá ká máa ṣe ń ta afẹ́ ìyá rẹ̀ ó jẹ wá láyé tó bá débi jọ́gbọ́n di mọ̀ ọlọ́run ó fi wá léèrè. ẹlẹ́yìn kẹfà. ọ̀rọ̀ ọ̀bàdàn wọlé àtọkọ̀rọ̀ bù máa lálẹ́ ẹ̀dín òfin ẹlẹ́ẹ̀kẹfà gbogbo ẹ̀yìn àgbààgbà nínú ẹbí tó ṣe wípé ẹnìkan fa ayélẹ̀ nínú yín gbogbo dúkìá tó wá ní ó ń bẹ lábẹ́ ìkápá rẹ àwọn ọmọ ẹni tó fa éélẹ̀ òjì wọn lẹ́tọ̀ọ́ sí dúkìá bàbá wọn ẹlòmíín ń bẹ lẹ́nìí gbogbo ilé tí ń fi ń sọlá àbúrò rẹ̀ tó kú lónìí gbogbo ọkọ̀ tí ń lò ọlá àbúrò rẹ̀ ni àwọn ọmọ tábúrò yẹn ti fi ilẹ̀ ni wọ́n ń ti wí barò kiri láàrin títì ọlọ́run ọba ní òfin ọlọ́run ní ẹni tó bá fa ayé dúkìá rẹ̀ ẹ mọ̀ sọ pé yín lẹ ní àwọn tó bá yẹ kẹ́ ẹ kó fún ni kẹ́ ẹ kó fún àwọn ọmọ rẹ̀ náà ní dúkìá bàbá wọn táwọn ọmọ yẹn bá wá wà nípò ọmọdé tẹ́ bá ń bá wọn mójútó dúkìá wọn ẹ má pa dúkìá wọn papọ̀ mọ́ ti yín wàlá takúrọ̀ bò mọ́ lálẹ́ yẹn ti mi ńlá bìrì ọlọ́wọ́n bá ní dúkìá àwọn ọmọ òrukàn àwọn ọmọ tí wọn ò lóbi láyé dúkìá bàbá wọn tó fi ilẹ̀ fún ọlọ́wọ́n bá ní ẹ má dé tiẹ̀ ilà abilajẹ ìyàtà tẹ bá fẹ́ dé díẹ̀ ọ̀nà tó da lẹ́lẹ́ gbà dé díẹ̀ kí ni túmọ̀ ọ̀nà tó da tẹ bá rí báwọn nǹkan yìí tó lè bàjẹ́ ni ṣùgbọ́n ẹ fẹ́ máa bá wọn ẹ fẹ́ bá wọn yunifásitì tí wọ́n nìyẹn tówó yóò fi máa gbèrú lẹ́yìn ló wà máa yọ owó iṣẹ́ ti ní àwọn wàhálà ti ní bẹ̀ kò sí tó burú bẹ̀ àmọ́ kẹ wá jókòó lé kẹ máa ná kẹ ló ti di ti ní pé tó bá dàgbà ẹ máa náwó fún nílò ẹ máa tọ́ ṣùgbọ́n òògùn bàbá rẹ yẹn tó bá dàgbà tán kò ní rí mọ́ ọlọ́run ni ẹ má ṣe bẹ́ẹ̀ òfin ọlọ́run nìyẹn gbogbo àwọn àwọn àgbààgbà nínú ẹbí tẹ̀ ń jókòó ti tẹ dúkìá onídúkìá ọkùnrin mi ń bẹ ńgbà tó fààyè lẹ̀ ìyàwó rẹ̀ wọn ò déyàwó rẹ̀ orí nǹkan kan nínú ogún tó fi lẹ̀ wọn làwọn ẹbí ti gbẹ́sẹ̀ lé gbogbo ogún ọlọ́run ọba ní òfin ọlọ́run ni gbogbo ẹni tó bá fààyè lẹ̀ àwọn tó lẹ́tọ̀ọ́ sí ogún rẹ̀ nínú àwọn ọmọ àtàwọn ìyàwó àtàyà bólóga aṣọ òtàwọn táwọn ọmọ yẹn bá ti dàgbà tí wọ́n ti bàlágà tí wọ́n sì ti ní òye lórí tí wọ́n ti máa bẹ̀yàn ṣe máa mójútó dúkìá ẹ kó dúkìá bàbá wọn fún wọn èyí tó ṣe náà tó dá nǹkan wọn padà nígbà táwọn ọmọ bá wá dàgbà lẹ́yìn tí wọ́n bá béèrè ṣe bí òògùn lẹ́ẹ̀fì máa lé àwọn ọmọ yẹn kiri káwọn ọmọ yẹn má lè béèrè òògùn bàbá wọn gbogbo ilẹ̀ pátápátá kò sì lọ yí sórúkọ tara jẹ́ gbogbo dúkìá bàbá wọn o ti lọ yí kíní yẹn padà orúkọ rẹ̀ ló lọ fi síbẹ̀ ọlọ́run bá ní má ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni tó pọ̀ lédi nìyẹn bẹ́ẹ̀ bá lọ kóòtù àwọn ẹjọ́ tí wọ́n gbé wá nìyẹn lórí ìjókòó ọ̀jọ̀gbọ́n àwọn ẹjọ́ tí wọ́n máa gbé wá nìyẹn lábàrá pààtẹ lófin ọlọ́run ọlọ́run bá lófin ni èsì bẹ̀ nínú gbogbo òwe òfin ọlọ́run pátápátá ọlọ́run bá ní ẹlẹ́ẹ̀kẹfà lélẹ́ nínú àwọn òfin ọlọ́run wàá ọfọlẹ́kẹ́ ẹ̀ láwa límì ìta nàbẹ̀lẹ́pẹ̀ tán ọlọ́run ní wàá ọfọlẹ́kẹ́ ẹ̀ láwa gbogbo ẹ̀yin oníṣòwò ọ̀rọ̀ kàn yín òfin ọlọ́run ni wípé ẹ má máa di kóńgò ní tìmọ́ ẹlòmíín tẹ́ bá rí ibi tóun àti garawa ti ń ja ìjàkadì tí ọmọ kó sẹ́kù garawa lérí kíni lérí wípé kó sá lè máa dín kó lè máa dín nǹkan yẹn kù ọlọ́run ni ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ọlọ́run torí rẹ̀ pa ó ìran kan ọlọ́run bá torí rẹ̀ pa wọ́n rẹ́ ó náà ní àwọn ìran ànábìṣọ́ àìbù ọlọ́run pa wọ́n rẹ́ torí pé wọ́n máa dín nǹkan dín nǹkan oṣù wọn wọ́n máa dín ikú tí wọ́n bá fẹ́ lọ wọn nǹkan wọ́n wọ́n ní pípé wọ́n tó bá fẹ́ ta fáwọn ènìyàn wọ́n ta fún wọn ní tàbùsí. jama gbogbo ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ lè ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ oníṣòwò ṣebí ń tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kọ́ mọ́ṣẹ́ nìyí lé ní. bọ́ ọ bá fẹ́ ra sọ aṣọ ọ̀pá kan àbọ́pà mẹ́ta ni wọ́n wọ̀n fún ọ tó bá di pé wọ́n fẹ́ ka bírí ó di bá délé tọ́ bá tún kòkò ní pé mọ́ àwọn egypt kan ó ti yọ kúrò ń bẹ́ẹ̀ ìwọ náà o ti kó sínú òfin ọlọ́wọ́n ọba yìí bọ́ ọba àwọn nǹkan mẹ́ta ọ̀pá mẹ́ta bí kò sì máa jọ́pá mẹ́ta mọ́yọ̀ kankan lẹ̀ ń bẹ́ẹ̀ ìwọ tó ń ta ráìsì láwọn àdìkù kan subhanallah tẹ́ ẹ rí agolo báyìí ẹ̀yìn agolo ni ó sì máa fi wọn kan fún ọ o sì ní mà ẹ̀yìn agolo tó bá ti yí kúrú báyìí ẹ̀yìn agolo ni yóò sì máa yọ ọdún méjì ọdún mẹ́ta ẹ̀yìn agolo nígbà tó wà ọjà agolo méje ó yẹ kó jù báyìí lọ. tó ọba wa wọ́n tán ọ̀wá ní gbà mọ́ pàápàá nílò ọba bá ti gbé délé lónìí ẹkẹni ẹ lọ bu kínní lẹ́yìn ẹ máa sọ pé kí lọ bẹ ó sì mọ̀ pé jàǹbá ló wọ̀n síbẹ̀ ọ̀kan nìyẹn nínú táwọn èèyàn ń ṣe lẹ́nu bẹ́ẹ̀ sì ni lẹ́nu tó ọba fẹ́ ra ẹ̀lẹ́tíróníìkì ah, kọ̀ ọ̀ya rẹ̀ kó kódà kó mẹ́ni tó máa pa rẹ̀ lọ́wọ́ this na original gbarúfù nǹkan náà ni wọ́n lọ gbé sínú yàrá àwọn yíbò wọ́n lọ gbé sínú yàrá wọ́n wàá lẹ̀ wọ́n fi sínú sínú ọ̀rá wọ́n wàá tẹ́ná sí tọba ti dé hmm, if na original come inside. bẹ́ẹ̀ sì ni original ti wọ́n sọ nǹkan ó ju ti ta lọ tọba wa sọ bẹ́ẹ̀ tán wọ́n ta pàǹdà fún ọ wa délé ọba ní kò tó bá yọ pàpà sí ọ tó bá déwájú ẹ níbo la fẹ́ bá yẹn já sétò orí ká lè rówó yìí náà ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ní táwọn èèyàn fi ń jẹun lé nínú yẹn ọ̀pọ̀lọpọ̀ oníṣòwò à ń ta ráìsì à ń tẹ̀wà à ń ta gàárì à ń ta gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn kóńgò mẹ́ta ní kóńgò mẹ́ àwọn kóńgò mẹ́rin ní mẹ́ta àtààbọ̀ fáwọn èèyàn ọlọ́wọ́n bá lófin ọlọ́wọ́n bá ní ọlọ́run torí rẹ̀ pa odidi ìran kan rẹ́ nítorí pé wọ́n ń di àwọn òṣùwọ̀n wọ́n ń dín kù wọ́n ń ṣe jàǹbá fáwọn ènìyàn ọlọ́wọ́n bá ní wa áwòfó lè ká ẹ̀ láwa límẹ̀ ìdáná bẹ̀rẹ̀ kristu ọlọ́wọ́n bá ní ẹ máa pé àwọn nǹkan tẹ́ ń fi kílò wọn àti tẹ́ ń fòsùn wọn wọn ẹ máa pé pẹ̀lú déédéé. ilá ọ̀sẹ̀ àwọn àfáà ọlọ́run ọba nínú òfin ọlọ́run ní tọ́ ọba lágbára mọ́lábọ́rẹ́ lọ́rùn kọ́ ọ máa ṣe níwọ̀nba bágbára rẹ bá ṣe máa la nukallifu nafsan illa usaha òfin ọlọ́run ni ọlọ́run bẹ́ẹ̀ la nukallifu nafsan illa òfin ọlọ́run ọba kan nìyẹn wa idha qultum fa'dilu òfin ẹlẹ́ẹ̀kẹ́ ló lélẹ́yìí òfin ẹlẹ́ẹ̀kẹsàn-án ó náà ní pé wáyé dàkúnlẹ̀ tán bẹ́ẹ̀ bá fẹ́ máa sọ̀rọ̀ bàbá gbẹ́jọ́ wájúwájú yìí bẹ́ẹ̀ bá fẹ́ dájọ́ fàádì lò ọlọ́run ọba ni ẹ̀ ṣe déédéé òfin ọlọ́run ní gbogbo àwọn lọ́ọ̀yà tí wọ́n ti di liars tí wọ́n ti dòkúrọ́ nígbà tó ti mọ̀ yìí pé wọ́n gbowó fóun wọ́n bá sọ ẹ̀bí wọ́n sọ di àárẹ̀ dáa kò lè tọ́ ọlọ́run ní tán bá gbẹ́jọ́ wá síwájú yín ẹ ṣe déédéé láàrin àwọn ọmọ sọ́mọ ẹ ṣe déédéé láàrin ìyàwó síyàwó ẹ ṣe déédéé láàrin ẹbí ẹ ṣe déédéé láàrin ìlú ẹ déédéé ọlọ́run ló fi ọlọ́run ọba ní déédéé gbogbo ẹni tí kì í ṣe déédéé ó dáràn lọ́dọ̀ ọlọ́run. ọ̀ka nàdá kòrè bá ọlọ́run ní kódà kó ṣe wípé ajé ọ̀rọ̀ yẹn orí ara lè ní ló sílé ọlọ́run ní ẹ̀sùn tọ́ ó ní bàbá ẹ̀yin lẹ́ jẹ̀bi sọ bẹ́ẹ̀ kódà kó ti bàbá tó bí ọ ìyá ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àìkú yẹ ẹni jẹ̀bi ni èyí ó fi ekima sọ bẹ́ẹ̀ tọ́ba lè ti sọ bẹ́ẹ̀ ó ti yé àìkú yẹ ẹni jẹ̀bi ni o ọlọ́run jẹ́ pẹ́ fún wa. wà á kó nínú àká o la ọlọ́run ni wà á kó láwùmá àká o la tẹ̀rẹ́ látara àti ilé òfin ọlọ́run nìyẹn ẹni tó bá jẹ̀bi ká sọ fún jẹ̀bi ká má ṣàbùsí nínú ẹjọ́ ẹ wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ liars lẹ́nu kan pẹ̀lú àwọn lawyers tí wọ́n ń parọ́ tí wọ́n bá ti gbówó fún wọn wọ́n ó sọ ẹ̀bi darí tí wọ́n bá mú jẹ láyé ìjọ́gbọ̀n jalè kìí àmọ̀ òfin ọlọ́run nìyẹn wàbí áádé láàyè àófó ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní gbogbo ẹ̀yà aláṣẹ òun bẹ́ẹ̀ bá ti ṣàdéhùn ẹ máa sí ká àdéhùn yín alikawa ni àdé ọlọ́run ni àwọn àwọn haúsá wọ́n ní alikawa ni kayan allah wípé alikawa ni ọ̀rọ̀ ọlọ́run ọba ni ẹ̀ẹ́dù ọlọ́run ni. látara àdé eléyìí ìwọ tó ṣàdéhùn tó fìyàn lọ́kàn balẹ̀ pé wàá bá mi lé laago méjì mọ́ wọ́ọ́rì káago méjì ó tó lù àtàago méjì lálọ́ ti jáde lé wọn àti bàbá ẹni tẹ́ ẹ mọ̀ ní tẹ́kùtù ó fi lé sọ̀hún ni ọba dédé ọba bá mi ẹ sọ pé mi ní dé lónìí o tó yóò tó bí oṣù kan tó tó dé aa ẹ̀rọ ọlọ́run gbogbo ẹ̀yin aládéhùn tẹ́ ń ṣàdéhùn tẹ́ ẹ̀sìn láníyàn pé síkà àdéhùn náà nínú òfin ẹ̀ṣẹ̀ ńlá ni ìta àgùdọ̀ ṣe ìta àgùdọ̀ jìnnà sí ni ìyẹn lòfin ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀rọ̀ wọn bá ní wàbí áhàdé ńlá àwọn àdéhùn tẹ bọ́lọ́hún ọba ṣe ẹ̀múṣẹ́ náà ní bọ́lọ́hún ọba láàmọ̀sìn àníṣe nǹkan mí lẹ́yìn ọlọ́hún àdéhùn tẹ ṣe fúnra yín ẹ máa múṣẹ eléyìí làwọn òfin mẹ́wẹ̀ẹ̀wá náà jàmọ́ kóníkàlùkù owó bíi ta ti fìdí rẹ mi. ìrántí mo tẹ̀sí má ojú ọ̀nà àtọ̀lọ́ ń tọ́tọ̀ lélẹ́ ifá tẹ́lẹ̀ ọ̀ òun ni máa tẹ̀lé فاتبعوا السبل فتفرق بكم عن gbogbo àdádálẹ̀ táwọn èèyàn dálẹ̀ jáǹtì rẹ̀ lẹ́nìí ọlọ́run ọba ní ẹ má tẹ̀lé gbogbo táwọn èèyàn ń pè lẹ́sìn lẹ́yìn ẹ̀sìn tó ọlọ́run ti ṣe Islam ọlọ́run ni ẹ má tẹ̀lé kọ́mọ́ba àṣìyìn lọ́nà lójú ọ̀nà tọ́lọ́run.